case samsung laptop mi lele and kí dẹ̀ ni ó ṣe eléyìí actually mo ti fix eléyìí cause there was no time video yẹn ń gùn jù kí ni ó ṣe eléyìí òun ni pé wọ́n gbọ́ fún pé kó tàn nígbà tó dẹ̀ gbé wa ó ń consume zero point one zero point one eight zero point twenty fún ẹni tó bá experience dáadáa èèyàn á ti mọ̀ pé issue yẹn máa wà ní àárín LDO voltage basically máa wà ní standby standby gan máa gbóná so nígbà tó gbé wa a check lóòótọ́ standby IC yìí e. standby IC yìí e. sorry this one eléyìí ó ń gbóná so lẹ́yìn yẹn bọ̀ kéèyàn tó change ẹ̀ náà yàn nígbà tí understand kí ló fà á tó fi ń gbóná ìgbà tí mo check kí ni àwọn requirement ẹ̀ nínú standby IC yẹn mo realize pé um, what's it called the LDO voltage tó yẹ kó jẹ́ three point three volt zero volt ló jẹ́ so i change ẹ̀ àfi mix ìgbà tí mo fi mix sí one point two volt ni mo ń get and at the same time readings yẹn ò yàtọ̀ lórí DC ó dẹ̀ ó dẹ̀ ní one point two volt so kí ni next thing tí mo ṣe ń sin ojú wípé èèyàn máa cut èèyàn máa insulate èèyàn máa insulate ibi tó ti jáde àti ibi tó ń lọ tẹ bá notice dáadáa yìí báyìí ni ó ti jáde ní pin number eight but mo ti gé track yẹn bí báyìí gígé tí mo gé ni pé mo ti disconnect ẹ ní from láti ibi tó ti jáde àti ibi tó ń lọ nígbà tí mo check impedance mo check voltage ibi tó ti jáde ó pé ní three point three volts. but ibi tó ń lọ impedance ẹ lò bí around two hundred or there about ní ìsìn kí ni mo ṣe mo inject voltage síbẹ̀ mo inject voltage síbẹ̀ nígbà tí mo inject voltage síbẹ̀ io yìí e, òun tiẹ̀ òun generate it slightly so next thing tí mo ṣe ni pé mo change io yìí e. although io yìí e, mo change kíní mo change kejì mo change kẹta mo rí i pé the same thing náà ni ẹlẹ́kejì tí mo lò yẹn tiẹ̀ impedance ibi tó jẹ́ ibi two hundred tẹ́lẹ̀ zero zero zero ni which means ìyẹn ò tiẹ̀ gbádùn tiẹ̀ alákọ̀ọ́kọ́ tí mo lò náà òun náà wà ok so ẹlẹ́kẹta ilé tí mo lò mo wà very very sure pé ó wà okay so the next thing tí mo ṣe ni pé mo kàn nígbà tí ignore pé òun náà generate it díẹ̀ láti wá nǹkan tó òun náà tún it díẹ̀ mo realize pé diode yìí this d d five one seven yìí diode d five one seven diode yẹn label ẹ̀ ni mo realize pé òun náà it so next thing tí mo ṣe ni pé mo insulate ẹ ìgbà tí mo insulate ẹ bọ́ọ̀dì mi everything ó dúró normal but kí ni diode yìí mo realize pé diode lè lọ́ọ́ fi ṣe um, RTC diode diode tó jẹ́ bí all gate fún RTC voltage tó fẹ́ jáde and nígbà tá a dẹ̀ ṣe kí ni mo yọ eléyìí mo dẹ̀ inject voltage sí output ẹ̀ sí ní pé output ẹ̀ impedance ẹ̀ zero zero zero ìgbà tí mo inject voltage sí ní ẹ̀yìn bíbá yìí capacitor kan bíbá wọn lè bẹ́ẹ̀ lẹ̀ but definitely àwọn capacitor máa ń tò tẹ̀lé RTC diode yẹn tó tó fi ń filter tẹ́ bá wò dáadáa capacitor yìí ya òun ni ọdún mo ti change ẹ capacitor tó ní issue ni so kí ni kókó gbogbo ẹ orí RTC section mi ni short wa but kí ló tó fi ní effect lórí standby àti ayo kò ju wípé torí wípé ibi tí iná yẹn ti jáde the same iná ló feed sí section yẹn as in RTC section and the same iná náà ló lọ sí IO section so àwọn ni wọ́n ń fara gbà basically torí pé lè jẹ́ chip ńlá so kò tètè fojú hàn unlike pé kó wà ó kó yá o ẹ̀yin tí ẹ sì kéré yìí ẹ̀yin ni kẹ́ fara gbà sára bọ́ọ̀dù eléyìí tí mo kọ́kọ́ fix òun nìyẹn ta ní ó ń restart issue òun lélẹ̀ the other one tí mo ní wọ́n ti gbé lọ fẹ́ lómi pé section yẹn náà ni bọ́ọ̀dù yìí basically section yẹn ni issue máa wà LDO voltage ẹ̀ ló máa ń ní problem kò wá síbi tí problem ẹ̀ ò lè wá òun lélẹ̀ yìí mẹ́ta ẹ̀ ni mò ń treat kàtọ́ sí ilé gan mo ní kan lọ́wọ́ again tó gbé mi nǹkan tí ayé yẹn náà ni so ibi tí issue ẹ̀ máa ń wà basically òun nìyẹn so nísìnyí màá disconnect screen eléyìí màá fi test eléyìí mm-hmm. connected mo ti separate from board mi fẹ́ bridge anything so charger ti plug charger mi ti plug charger mi báyìí sorry for the call i need to drop that call so nisin mo ti tan and now this is good readings for this motherboard ẹ bá dẹ̀ wò ibi báyìí ti pop now let me off this light here mo fẹ́ ṣàlàyé nǹkan kan báyìí bọ́ọ̀dì yìí tí display bá ti wá ibi báyìí máa pop náà ni mo ṣàlàyé ní other version kí n tó ṣàlàyé because mo fi sọ pé display ti wá ní ọ̀dọ̀ sọ́ọ́ ìgbé wọn á so nísìnyí mo ti trigger board mi and this is the consumption here time tí iná ibà ti pop ẹ ti rí display máa wá ó mo fi mọ̀ lálẹ́ ìlò screen tẹ́lẹ̀ but for double confirmation pé display ti wá mo kàn nígbà tí lo screen yìí since tí mo ní screen yìí ní ìtòsí so oníwúṣe ọlọ́bẹ̀ ẹ̀ ṣe.